Yà ẹ̀yin aráalé, Màlúù fẹ́ ṣàlàyé ìdí tí wọ́n fi fẹsẹ̀ fọ́ àáfàá wọn lójú fún wa báyìí o. Kí ni àáfàá ṣe fún yín tẹ́ fi fẹsẹ̀ fọ́ wọn lójú o? Um, ṣe rí um, <laughs> ọ̀rọ̀ yẹn lọ fà o. Torí tí màá yí sọ o. Um, <laughs> n tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ni pé ṣe rí àáfàá fún mi ní owó. <laughs> Wọ́n fún mi ní owó pé kí n lọ fi ra tíráwà ní ọjọ́ yẹn ṣá. So mo wá mú owó wọn mo wá lọ fi ra Rizla torí pé mi tiẹ̀ máa ń mu igbó gan, mo like igbó gan, mo sá lọ fowó ra Rizla. So mo ṣe ra Rizla yẹn, <laughs> a sá mu igbó. Bí a ṣe mu igbó tán lọ́jọ́ yẹn, mo sá padà sí ilé kéwú, èmi dẹ̀ ti wà pa. So àfáà wa ń béèrè ni pé, "à, owó tá ń sọ pé kí n fi ra tírà nǹkan." Mo bá ní wọ́n fún mi lówó kankan, ṣẹ̀ mọ̀ pé mi ti wà pa. So bí wọ́n ṣe ní káwọn ọmọ ilé gbé mi nìyẹn o. Wọ́n bá lù mí, à, inú ṣe bí mi nìyẹn, mo dẹ̀ fún àfáà lẹ́sẹ̀ lójú nìyẹn gbà. So. Wọ́n sá ṣe expel mi kúrò ní, wọ́n expel mi kúrò ní ilé kéwú yẹn ìgbà yẹn nìyẹn. ni mo ṣe kúrò ní ilé kéwú nìyẹn. But ṣé ó wá dà bí ẹ ṣe na àfá yín yẹn, ṣé ó dà? À kí n má parọ́ kò da o. Torí pé èmi náà regret ẹ̀. Mo ṣe istigfar, mo ṣe astagfirullah. So mo regret. Gbogbo ẹni tó bá na olùkọ́ ẹ̀, so kò da o. Gbogbo ẹni tó bá ti ń kọ́ èèyàn lẹ́kọ̀ọ́, so èèyàn máa ń respect wọn ni o. So mo regret ẹ̀ o. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run. So kò da kí èèyàn máa na olùkọ́ èèyàn.